إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله تعالى فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله السلام عليكم ورحمة الله وبركاته أجاك كاستمر وعديد سلام عليكم وبعد لين وكان لما نبي جوكوس أدعوك فون الله مبابا تولى رجاء ọlọ́run tó jẹ́ àwà nínú àwọn àṣẹ́kùbọ̀ dáadáa ọlọ́run bọ́bá tó láàrẹ́ ga nínú alukur'anil karim ní ààyè ọlọ́kan ọ̀jọ̀ kan ọwọ́n ní mùsùlùmí ó ti rí wípé òun ṣe oríire tó tóbi kéèyàn mùsùlùmí oríire tó tóbi ni. gbogbo ohun tí ọwọ́ èèyàn máa ń tẹ̀lé ayé ìta máa ń rí sí oríire tí ìsìláàmù bá wà ń bẹ̀ ní mọ̀jòyè rẹ̀ tí ìsìláàmù bá yọ kúrò ń bẹ̀ gbogbo nǹkan yẹn orí ibu ni ọlọ́run ní jẹ́mi àti yóò sọ̀rọ̀ ibu. àwọn èèyàn rí owó iyì ipò ìmà gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nǹkan tó gbé kálukú wa débi àìsàn ọmọ ilẹ̀ àyíbẹ̀ ẹ̀kọ́ ni àwa máa wá sí ibà yìí ẹni tí ọ̀wá mà at least ọwá certificate wa síbẹ̀ ní àríwẹ̀ ẹ̀kọ́ tọ́lá ẹlòmí ọ̀wá mà certificate ló wá wá lójú tí wọ́n ń ṣe ní kíláàsì kò bá ẹlòmí kiri lọ ní ìṣẹ́lẹ̀ fígbà tí bá dé oní ó tó dé tọ́lọ́mọ̀ mọ̀ bá ṣe òun ò lè rí certificate ìtorí ká máa wá ń bẹ̀ bóyá là ń wá tá a bóyá ipò là ń wá dójú ẹ̀ tí islam bá ti yọ kúrò ń bẹ̀ ké sórí rẹ̀ nítorí wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó lò nǹkan náà fúngbà díẹ̀ tó bá ti lò fúngbà díẹ̀ báyìí yóò ṣẹ̀rí padà lọ sọ́dọ̀ ọlọ àwọn èèyàn ń bẹ tó ṣe wípé bóyá wọn ni ẹni tó kọ́ jẹ́ ọba nínú ìlú bí tá a wà yìí ń bolówà nìsí ẹni tó kọ́ jọba lóyìí ń bolówà nìsí tó lo ọlá lórí àwọn èèyàn kan àbí òlò lórí wọn ọwọ́ asọ́dún mélòó ní ìṣe tó ti kú ẹ wá wọn tí ń fèsì nínú ilẹ̀ nítorí ń fèsì nínú ilẹ̀ látìgbà tó ti kú táìmù tó ti lónú ilẹ̀ ti dìgbà tó fi ṣèjọba lórí àwọn èèyàn lọ tó bá wá ṣe kó jẹ́ mùsùlùmí ó ṣe oríire kí kálukú wa kú oríire pa jẹ́ mùsùlùmí ọlọ́run jẹ́ ajẹ́ mùsùlùmí pàdé ọlọ́run ìkí àti ọlọ́run kọ́ nípa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ẹni tọ́lọ́wọ́n bá fi ẹ̀sìn islam yìí ẹran ṣe rí kí má bàa dé ìnà pẹ́nu tóra àti pẹ́ńlẹ̀ tọ́pìkì tẹ́ ní kí n wá sọ̀rọ̀ lé lórí tọ́pìkì tó pàtàkì ni tó sì léwu ó pàtàkì ó sì ṣe ni ewu ó jẹ́ lékè á ewu ẹ̀ nígbà tá a bá lẹ́yìn anábà Muhammad sallallahu alaihi àǹfààní kan bẹ tí ó àwọn àtàwà ìtawò òní táwọn èèyàn kan ní òun ni kí wọ́n rà nábì sallallahu alaihi wasallam ẹnìkan kì ṣe pẹ́lú míì ló preach Islam fún wa tó yàtọ̀ sí wa Muhammad sallallahu alaihi message of Islam through the prophet sallallahu alaihi wasallam anábì gangan fúnra rẹ̀ ló fún wa wọ́n dẹ̀ Islam. kódà ari rí nínú wọn se tó ṣe pé ó kú ànábì gangan sallallahu alaihi wa sallam fúnra rẹ̀ ló kírun sí la ànábì fúnra rẹ̀ ló kírun sí lára kódà nígbà tí wọ́n tún sin tí wọ́n kírun sí lára tán tí wọ́n tún gbé bọ́nú lẹ̀ ànábì tó ń bọ́ aṣọ lọ́rùn ó tún wọ̀ fún ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run ọ̀bọ̀ ọba tó láàrin ga pé níta ànábì ṣe yẹn kò Islam níṣẹ́jú rẹ̀ ni wọ́n ṣe mùsùlùmí lọ́dọ̀ èmi ọlọ́run sẹ́ni kó tẹ́lẹ̀ kéèkì lójú ìgbà tó náà ti wà láyé ní kírun lójú ìgbà tó náà wà láyé ní gbà rẹ̀ lójú ìgbà tó náà wà láyé ní ṣe àwọn nǹkan táàrí sí ojúṣe ẹ̀sìn ṣùgbọ́n gbogbo ẹ̀ ọlọ́run ọba lòun ọ̀fẹ́ ọlọ́run ọba dàlù láyà orí ibú tó tóbi jù nínú orí ibú tọ́mọ ẹ̀dẹ́ máa ń ṣe wọn ni pé kọ́ dààmú kó ṣe wàhálà láyé kó wá déwájú ọlọ́run kọ́lọ̀ ní sẹ̀rẹ̀ ráre lọ́lọ́run fi ní hali unabbi'ukum bil akhsarina a'mala ṣe ń sọ àwọn tó ṣe wípé àwọn ni wọ́n ṣòfò jù tí wọ́n ṣiṣẹ́ tó tẹ̀ pé òfò wọn dẹ̀ ṣe. ó ní alladhina dalla sa'yuhum fil hayati dunya àwọn tó ṣe pé gbogbo ìgbìyànjú wọn gbogbo anahum yuhsinuna sun'a wọ́n lérò páwọn ń ṣe dáadáa wọ́n lérò páwọn ń ṣe dáadáa ohun tí mo bá lọ síbi ibẹ̀ ni wípé tọ́pìkì yìí is a very very important topic and sensitive ó dẹ̀ tún delicate ó pàtàkì ó yẹ kí kálukú wọ́n gbowó yẹn sí ó dẹ̀ yẹ ká máa tẹ́kì ara wa torí pé tọ́pìkì tó léwu ni ẹ ẹ̀ mọ̀ nǹkan tó lọ́wọ́ bá pè ní Al-Qur'ani ọlọ́wọ́ bá pè ní àìsàn àìsàn tí máa ń ṣe ara gbogbo wa náà la mọ̀ pé oríṣiríṣi àìsàn tí máa ń ṣe ara pọ̀ gan ó lè jẹ́ malaria ó lè jẹ́ gbẹ́ ló fa àìsàn ó lè jẹ́ orí fífọ́ headache síbẹ̀ náà ibẹ̀ ó lè jẹ́ typhoid lèyàn ní kọlọ́gbẹ́ ẹnu ẹlòmíì ó lè ní diabetes ẹlòmíì oríṣiríṣi àìsàn sàn àìsàn tí ń bẹ láyé abẹ́lọ́wọ̀n bá kọ́mọ́ fi kankan ní ẹ̀kọ́ mọ́ fi ṣe wa ẹni bá ti ṣe ọlọ́run bá fún ọ lálàáfíà àwọn ètò ìlẹ̀jà àwọn eléyìí náà ní káńsà àbàtà ìdìbò gbogbo àwọn àìsàn ńláńlá ńbẹ ńlẹ ayé yìí tọ́lọ̀ máa fi ṣàdánwò fẹ́ tó bá wù. ṣé ẹ rí àwọn àìsàn eléyìí tá a sọ àìsàn ara nu ìyẹn lè má rí iná dáadáa ẹsẹ̀ lè má dùn yàn iná lè má dùn yàn iná rọrùn àìsàn ní gbogbo kan yà àìsàn ni ṣùgbọ́n àìsàn méjì ni máa ń ṣe ọkàn. ìrìnkọ́ àjọ mi àìsàn méjì ọlọ́mọ ṣe kí ni ọkàn àìsàn alákọ̀ọ́kọ́ tí máa ń ṣe ọkàn tẹ́pẹ́ àìsàn ọkàn ni òun ni àìsàn adùn àìsàn ni adùn kéèyàn fẹ́ràn adùn ẹni tó bá fẹ́ràn adùn púpọ̀ àìsàn ń ṣe é torí pé kò ní máa ń tọ́tọ̀ àtẹlẹ́ jẹ́ ọ̀tọ̀ gbogbo àwọn tí wọ́n rán wá sílé ìwé tí wọ́n padà ń dàbí ọkùnrin lọ àìsàn ẹ̀dùn ní dàwọn láwọn àwọn tó jẹ́ mùsùlùmí tó yẹ kí wọ́n wà níbi ìbáṣe ọjọ́ wà níbi táwọn wà lóòtẹ́ẹ̀lì àìsàn adùn ní nàwọn láàmú adùn ní asáfẹ́ gbádùn ọmọtí kò sáìsàn tí ń ṣe adùn ní dàlá ọfẹ́ mọtí àìsàn ni ẹlẹ́mìí bẹ́ẹ̀ tí kò sí ń tẹ́ ẹ lè fún pé kó mu bó ṣe wulẹ̀ kó wọ́n tó kó níye lórí tó tí ò bá sì mutí ẹ̀ ṣe lálejò kẹ bá gbọ́n jẹ fún kẹ ẹ rẹ ẹran sí kẹ ẹ ra

ẹlẹ́yìn ìyàwó ànábì sallallahu alaihi wa sallam ẹ̀ dàbí ẹnìkan kánú àwọn obìnrin ẹ yàtọ̀ sí wọn ẹ sá bẹ̀rù ọlọ́run tí ẹ bá ti bẹ̀rù ọlọ́run kò sẹ́ni táàbì wẹ̀yìn tó bá wá rí bẹ̀ fàlà àtàkùdọ́ ànábì kọ́wòlì tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ẹ má dùn ẹ má fún yín bọ́kùnrin sọ̀rọ̀ ẹ̀kọ́ nìyẹn fáwọn àti ẹjọ́ obìnrin nù àìsàn ni lọ́lọ́ ni fọyọ́tọ̀mọ́ àlẹ́dì ìfìyànkọ́lìbìhì márùn ẹ lọ́wọ́ sọ́tùlù àzáàbù ẹ̀ bàmẹ́ ọlọ́ni kẹ́ni táìsàn ń bẹ nínú ẹ̀mí ẹ̀ kó mọ̀ máa ran kàn fẹ́ sí i tẹ́lẹ̀ mi bá gbóhùn obìnrin pírọ́blẹ́mù ni gbogbo obìnrin tó wà lótẹ́ẹ̀lì ni bọ́dà mi ti mọ ohun wọn sísá sísá halima ó gbogbo wọn mà kò gbádùn torí kí ló dé ó sọ díẹ̀ ni ó ti dẹ́nu ìbọ̀kan wọn mọ̀ lójú wọn ló ti bá sọ̀rọ̀ lójú wọn náà jọjọ chat ó fẹ́ lè dára ìtì wọn mọ̀ àìgbádùn ni bẹ́ẹ̀ náà ni níta àdàdà pé gbogbo bọ́dà pátá ó ti mọ wọn tí bọ́dà kìíní bá ń bọ̀ bọ́ tó máa ṣe ẹnì pé ah bọ́dà ní bọ̀ gẹ́gẹ́ máa ń rìn nù àìgbádùn àìlálàáfíà àìsàn kan nù sẹ́ẹ̀rí bí àìsàn yẹn kó ṣe lágbára tó àìsàn ẹlẹ́ẹ̀kejì tóbi jùlọ gbogbo wa làá máa ń kànú àlùfáàǹtà àti máa ń gbọ́ ike fi qulubihim maradun fazadahumullahu maradan walahum adhabun alimun bima kanu yakdhibun. gbogbo wa làá máa ń gbọ́ àbá àjọ ń dúnmọ̀ káyọ̀ ọlọ́ni fi qulubihim maradun àìsàn ń bẹ fàzádàhùnmùláhù márọ̀dọ̀ ọlọ́run yá àìsàn yẹn àwọn ọlọ́run tó bá wọn increase ẹ̀ ajẹ́ kó ní volume àti more volume sí. àìsàn tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn kìí ṣe àìsàn ẹ̀dọ̀ ń dùn mí orí ń fọ́ mi àìsàn àgàbàgebè ni àìsàn tọ́lọ̀ wọn bá ń sọ ń bẹ̀ yẹn àìsàn kí ni o àìsàn àgàbàgebè sọ̀bẹ́sẹ̀lú ìtẹ́ǹpẹ̀ ní ìfàkùnrin tẹ́ẹ̀pẹ̀ ní hypocrisy yẹn bá di hypocrisy ètí ń jẹ́ bẹ́ẹ̀ àìsàn lọ́lọ́wọ́ bá pẹ̀lú àlùkọ́rà àìsàn ni bó ṣe wá jẹ́ pé tí àìsàn bá mú ara ara ó máa sojòjò gbogbo oríkèéríkèé ara ni ó máa níkì ń bẹ̀ bẹ́ẹ̀ náà ní sáìsàn bá ń bẹ nú ọkàn gbogbo ara ni ó àbẹ̀ yàrá mi sallallahu alayhi wa sallam mi sọ yìí ala inna fil jasadi mudghah ó ní ẹran kan bẹ lára bí ètìrí ẹran kan báyìí nípa àlejò ẹnu ká gbé mi ìdá sọlù hàt sọ́lùhà lè jásà ní kòlò tí bá ṣe ẹran tí ẹran yẹn èkíkí ẹran yẹn jàre tó bá ti lè dá gbogbo ara dà wàyídà fásádà fásádà lè jásà ní kòlò tí wọ́n bá ti bàjẹ́ gbogbo ara bàjẹ́ àlà wáhí alkọlù ó lóun lọ́kàn inú ọkàn wá láìsàn àgàbàgebè yìí máa gbé kò sì sí máa kó báyàn tí máa kó báyàn náà lámọ̀rí wọn lábẹ́ mọ sọ̀rọ̀ ń parí àìsàn ni ó ní bàbá sàádé bí sọ wípé ẹ̀lámúhúdí ìta àánà àkọ́bọ̀ làálùmínà ẹ̀lú yóò dé ìlú ṣàkà gbogbo yín ni kẹ́ mọ́rin lọ ilé o ẹ lọ aṣọ orí kẹ́ máa lò ó kẹ́ máa fi ṣe alátọ̀ náà yín. اعلم هديت أن أفضل علمنا علم يزيل الشك عنك والدرن ويكشف الحق في القلوب ويوصل العدل إلى المطلوب afáwà àgbàlẹ̀ imam Sa'di rahimahullahu ta'ala àfáà ṣẹ́gun sẹ̀mí ẹ sáà máa jọ ibùnú sẹ̀mí ibùnú sẹ̀mí àfa àwọn ẹlẹ́ni tó kàkà ni ó ní ẹ̀ẹ́làm lọ́mà ìta ọlọ́run fi ọmọ nà ánà àfọ̀dọ̀ aláìmínà tó tóbi jù tó lọ́lá jù tó pàtàkì tó mọ́ fún ẹ̀dà lẹ́yìn kọjẹ́ mùsùlùmí ní kọ́lọ̀ fún mẹ́ẹ̀sùn lọ́jọ́ ọba ìmọ̀ ẹ̀sìn ó wá sọ pé nǹkan mẹ́rin ìmọ̀ ẹ̀sìn máa ń ṣe fún yàn kéèyàn kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn kọ́ máa ń pẹ̀ ẹ̀sìn mẹ́rin ni ó ti bẹ̀rẹ̀ kí la lákọ̀ọ́kọ́ yuzilu ṣẹ́kẹ̀ ànkà iyèméjì àìsàn àìsàn ayèméjì ní ń jágàbà gèbè tọ́ ọ bá mà nípa ẹ̀sìn dáadáa tọ́ ọ mà túbọ̀ tán àwọn tí wọ́n ṣe lánàá ọ̀sàkùn tọ́ bá máa rú àti ibi tọrọ ọwọ́ padà já sí ọ sàfù ìmẹ̀ ẹ̀sìn ní mọ́ láyé níbi irú nǹkan báwọn a mọ̀ sọ mi a òun ní ń jábà òun ní Yorùbá máa ń pè ní sọ̀bẹ̀ ṣèlú Yorùbá olójú méjì bí ẹ pé àwọn ilé lójú kan ojú mi ni ó tún lò pẹ̀lú ṣùgbọ́n tẹ́rí èdè lárúbáwá ó yàtọ̀ sí èdè yorùbá lárúbáwá kò sí ọ̀rọ̀ kan tí ẹ̀ ní nínú èdè lárúbáwá tí ò ní ní root word root word ni wípé ń bo ní ọ̀rọ̀ yẹn ti ń bọ̀ kí gan nípìnlẹ̀ ànífàákù òun ni hypocrisy hypocrisy tẹ́ ẹ bá fẹ́ kọ́ hypocrisy wọ́n lè mọ́ ìgbà mí àwọn òyìnbó náà máa ń try pàápàá tó bá dọ̀rọ̀ encyclopedia wọ́n lè sọ yìí pé kí ni yẹ Greek word ni wọ́n lè ní kìíní yẹn kíní ka wọ́ọ̀dù àbí bẹ́ẹ̀ fàyín náà máa latin wọ́ọ̀dù and things like that ẹ máa ká lè yọ àwọn ọ̀rọ̀ míì lára rẹ̀ tó máa dùn. طيب تقصي ليتي إذا كان في شيء أخبرني ما في ما في شيء نعم إيه لا ó pàtàkì ká lọ mà wípé ìpìlẹ̀ kẹ́límà yìí níbo ni ti wà á mú tó fi wá di pé lárúbọ wá ń lò bá wọn tí wọ́n fi wá ń lò fún ẹni tó bá ń ṣe ojú méjì tí wọ́n fi wá ń lò fún ẹni tí bá ń ṣe sọ̀bẹ ṣèlú tí wọ́n fi wá ń lò fálágà àbàgèbè èwo lọ gbọ́ nínú kẹ́límà yẹn tọ́sáǹdù ẹ̀ létí ẹ̀ àgàbàgèbè tọ́sáǹdù dáadáa ẹ̀ dáminú tọ́sáǹdù dáadáa létí àgàbàgèbè. ṣọ̀bẹ ṣèlú èwo lọ sáàmì dáadáa nu méjèèjì ṣùgbọ́n àdánwò ní wípé kò sí àwùjọ mùsùlùmí tí ọ̀sán yẹn àwọn lárúbá lọ mú kẹ́lìmọ̀ yìí ọ̀nà méjì ní a ní agbà mú yín kan torí pé òun gbajúmọ̀ dáadáa àwọn tí wàá má ka tíra nù yín náà orí yàn èkejì àfihàn ti sáraka sẹ́ẹ̀rí ó ní kíní kan tí wọ́n ń pè náàfi kọ́ ù lọ́dọ̀ wa òkété lónìí tó lu alamọ̀kété ewu wọn máa ń pè lẹ́wu ńlẹ̀ yorùbá wọn sì máa ń pè ní òkété tí bá mọ̀kété tí ó lu alamọ̀kété àwọn mẹ́rin máa ń pè ní big rap òkété yẹn ó ní àwọn ìṣesí kan àwọn tí wọ́n bá jọ́ mọ oko nínú wa ọ̀ máa ta ló jókòó rí inú wa ń bì ẹ̀yin sáré wèrè àwọn abẹ́rẹ́ ta ló jókòó rí ẹ̀yin jókòó rí ó kọ́ bó ẹ̀sùn wọn bí ẹ̀sùn wọn bí ah, ó kọ́ olúkọ̀nà kẹ́ ẹ̀dẹ̀gbẹ́ rí ah, ó ti dà ó ti dà ẹjọ́ ẹjọ́ ẹ̀mọ̀ mọ̀ ẹjọ́ kété máa tí wọ́n bá sọ wípé akùdù kí ni jẹ́ bẹ́ẹ̀ ah. nǹkan ni lẹ́yìn jókòó ẹni ó jókòó sí ọ̀dọ́ Yorùbá náà iwa. ẹ̀yà ìwà ìwà tí tí mo fẹ́ kó lè bá wa o tí wọ́n bá sọ wípé akùdù kí ni jẹ́ gbàgbé mi bọ́ọ̀ ẹ̀dọ́ máa kí ọ̀rí kí ọdún so you don you are already in So people are seeing you throughout the world. So you are in Facebook. So now. ah, Ayo. Ibẹ̀ ní sùn. Bárakàlá ọ̀fi kí eléyìí gbókorí má ti lọ. Eléyìí gbókorí. So ibi tí ìpínlẹ̀ náà wọ́n ń pe títì. Bárakàlá kí wá ní jẹ́ ojúṣe.

tẹ́ẹ̀rí òkété ẹ̀rọ àpẹja farabalẹ̀ òkété tó bá gbé sà tó bá gbé ìsà rẹ̀ tán tí bá ń gbé lọ tí ń gbé lọ yóò níbi kan tí ó ti fẹ́ lójú tí ó máa sùn títí ń lọ ọlá ṣùgbọ́n nítorí security purpose níjọ́ tó máa dárí oorun bá dé tí fẹ́ wá àìlè ní abẹ́ pálọ̀ rẹ̀ yẹn nínú ilẹ̀ yóò wà gbé àwọn ojú ọ̀nà mi tó bá ṣe pé ojú ibi ti ń gbà wọlé nì ojú òkú rẹ̀ gẹ́gẹ́ bí tí máa gbà wọlé tẹ́bẹ̀rẹ̀ nu sàárẹ̀ ìyẹn ó fẹ̀ ṣe fún kìtẹ́ náà sàn pa yóò fẹ̀ yóò gbà wọlé tó bá wá gbẹ lọ bẹ́ẹ̀ pé afá mi yìí ibẹ̀ ni ó dùn o tó bá já àwọn tọ́ba wa débẹ̀ yóò wá gbé ìwò míì lábẹ́ ilẹ̀ yóò gbé lọ síbi òpó kò ní gbé síta abẹ́ ilẹ̀ ni ó wà ṣùgbọ́n kò ní gbé jáde tó bá ti gbé tó bá ti rí pé ilẹ̀kùn fẹ́lẹ́fẹ́lẹ́ lókè kò ní gbé tán yóò gbé míì lọ báyìí yóò gbé lọ fẹ́lẹ́fẹ́lẹ́ tó bá ti rí kókó fẹ́lẹ́fẹ́lẹ́ kò ní bí ó ti wá gbé káàkiri ó lè gbé méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ ìjọ tó máa jáde òun bá dé tí wọ́n bá ń dẹ́ ihun rẹ̀ kí wọ́n ti wà lójú ọ̀nà ẹ̀ yóò dọ̀gbọ́n àwọn nǹkan tí ń jẹ nínú pálọ̀ yóò wà kó sójú ọ̀nà kẹrẹ rò pé sàkíní ẹ bá ti ń gbèsà lọ ẹ kàn lè kúrọ ní lẹ́bàá ni kò sí nǹkan kan mi lẹ́bàá lọ níbi ń bẹ lẹ́yìn ẹ̀ olóko dí ọ̀nà ṣùgbọ́n ẹni tó bá mọ ya ìṣáájẹ tó bá ti yí àwọn kíní yẹn wò torí ẹ̀yìn rẹ̀ ẹ̀yìn tútù lélẹ̀ àyín tó jẹ lẹ́yìn bẹ́ẹ̀ nú ẹ̀ ọmọ kì í bẹ́ẹ̀ lé torí kẹ̀ òkè jáde lọ́sàn ọ̀sán láti máa dẹ̀gbẹ́ ṣùgbọ́n tó yẹ kí n tẹ́ ẹ bá tẹ̀ ẹ sáré kó àwọn ìkùrọ́nì tó ti funfun ah. tó ti dúdú kò sí lẹ́nu ní tí mo fẹ́ lò ń bẹ̀ òun ni pé tẹ́ ẹ bá wá ń gbé ìsà rẹ̀ lọ tẹ́ wá súnmọ́ pálọ̀ rẹ̀ tó ti di pé àwọn ilé ọ̀hàn mi lè mọ̀ yóò wá yọ lọ síbi tó bá yọ lọ ẹ̀yin tẹ́ ń gbẹ́sà ibi ilẹ̀ ẹ̀dùn sí tẹ́ ti rò pé ń gbẹ́sà pé ẹ̀ kà á mọ́ kùkà yóò forí gbà tó bá ti forí gbà kínní yẹn báyìí yóò fò bọ́ta ní ọlọ́ọ̀nù ṣùgbọ́n ẹ̀ ní mọ̀ pé ojú òhò wà ń bẹ̀ ẹ̀ ní mọ̀ pé ojú òhò kankan wà ń bẹ̀ ẹ máa wò bí ìgbà tẹ́ ẹ̀ rí ilẹ̀ lásán bẹ́ẹ̀ ṣe máa rí mùnáfìkì bí ẹni pẹ́ ẹ̀ rí mùsùlùmí ẹ máa rí ìgbà ẹ wò pé mùsùlùmí lẹ̀ ń wò wí ara kò sí islam kankan lára ẹ̀ islam tó wà lára rẹ̀ ju islam brother ń dì lọ́kọ̀ kì í ṣe brotherhood o brotherhood torí oríṣiríṣi ló wà lọ́dọ̀ yìí student. ibẹ̀ yẹn òun ni lárúbáwá ti lọ mú gbólóhùn nífà òun ni wípé kí èèyàn máa fi nǹkan kan hàn tó jẹ́ pé ìdàkejì ẹ̀ lọ́wọ́ àánú ọkàn èèyàn ni wọ́n fi sọ pé àlùmọ́náfíkọ̀ mọ́náfíkì òun ni alladhi yuzhiru al-islama wa yubtinu al-kufra ẹni tí ó fi àfihàn islam báyìí pé mùsùlùmí lèmi náà yóò àfi kó fòrò pamọ́ yóò máa wá sí mọ́ṣáláṣí yóò máa wá sí prógámù báyìí bí àwọn tọ̀hún náà bá tún ní prógámù náà yóò tún yọ lọ bẹ̀ yóò lọ lọ gbàdúrà ń bẹ̀ pàápàá tí ẹ̀gáàmù bá ń bọ̀ tí wọ́n máa ń ṣe ẹ̀gáàmù prayer bí ẹ̀gáàmù kí wọ́n máa ń ṣe sọ̀mí tí yóò tún yọ lọ bẹ̀ òun náà yóò tún máa pẹ́ra yóò tún máa bá wọn lọ orí òkè yóò tún pera rẹ̀ ní mùsùlùmí ní tí wọ́n ń pè ní nífàákù ní ẹ̀bí lẹ́fẹ̀tì sọ. sẹ́wárí nífàákù yìí méjì ni méjì ni ọlọ́run ní sẹ́mi àti ní mùnàbíkì o. ṣùgbọ́n ká tó máa lọ síbi ìpín ẹ̀ ó yẹ ká máa báwo ni tí wọ́n ń pè ní nífàákù yìí gan ti bẹ̀rẹ̀ nù Islam. torí wípé nígbà tá ànábì wà Mẹ́kà sallallahu alaihi wa sallam kò sí nǹkan tí ń jẹ́ múnifà kò sí nǹkan tí ń jẹ́ hypocrisy kò sí nǹkan tí ń jẹ́ kò kí n sí hypocrisy nínú ẹni àwùjọ tó bá ti rí bí irú àwùjọ tá ànábì wà nígbà tó wà Mẹ́kà ẹ̀ ní rí hypocrisy ń kí ni irú àwùjọ yẹn nígbà yẹn ẹ̀sìn tó wòye pé gbogbo tójú mi bá rí díẹ̀ ìsìláàmù lèmi ò ṣe àwọn ẹni ìsìláàmù dáná ojú wọn rí tó wọn ti takú wọn nà wọn wọn takú wọn gba pátá lé wọn kò sí tí wọn wọn rí wọn gba dúkìá wọn ìgbà tí ọ̀rọ̀ rọrùn fún wọn máa wọn ṣe é jẹ́lá kúrò nínú ìlú rẹ̀ kó mọ̀ ká kò sí nǹkan tí ń kébè ń dáná ṣùgbọ́n ìgbà tí ìdílé méjì ló Madina wọ́n máa ń kí wọ́n ní Aus àti Khazraj àwọn àdílé méjèèjì yìí wọ́n wá fẹ́ yẹ nìkan bí ọba fún lù ú tó ṣe wípé òun ni ó máa òun ni ó máa kọ̀ǹtó ó kù díẹ̀ tí wọ́n á dé ládé ó là nábì dé Madina sallallahu alaihi wasallam gbàtà dé Madina àti ìdílé kìíní àti ìdílé kejì gbogbo wọn bá ń gbà sílámù ìgbàdé ti nígbà islam islam ọ̀mọ̀rọ̀ pa fẹ́ déyàn ládé ẹ̀sìn ọlọ́run ọba ló mà lọ́rọ̀ pa àdàdé kálù ẹnìkan ọba rántí ẹ̀ mọ́ ó gbìyànjú láti confuse àwọn èèyàn ìkẹ́ ah, àlejò kan wà dé tí ìsọmọ lùwà gbogbo yóò wà arọ tẹ̀lé lẹ́yìn tẹ̀ mọ̀ pé irú nǹkan bá ń sì máa ní ìtumọ̀ sáwọn yẹn nígbà tó wá rí pé òun dẹ̀ nìyí kí wọ́n tó sọ pé wọ́n fẹ́ fìyàn jọba nínú ìlú kan ẹjọ́ rọ̀ fẹ́yàn pàtàkì ni ó jẹ́ èèyàn ńlá ni ó yóò lówó yóò sì nípò síbẹ̀ ní àyẹ̀bẹ̀ kọ́ ṣùgbọ́n ti wá rí i pé òun ò wá jẹ́ nǹkan kan lójú àwọn èèyàn lórí àwọn èèyàn ti gbà sì ti wà ní kúfúrú ó ti gbà Islam àwọn èèyàn fún ní recognition nítorí èèyàn ò recognize ẹ̀ torí ẹ̀lú fún náà gbà ọ wá ní òun gbà lórí ahọ́n kò wá gbà dọ́kàn ó gba ìsìláàmù wípé mo gbà kámú kọ́mọ àá ṣe wípé ìwá ní níyì mọ́ ìwá ní pàtàkì mọ́ ẹjẹ́ mi náà sọ pé mò ń ṣe islam bí níta ń pè ní nìfà kò ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó ní àwọn tó ṣe wípé wọ́n á wọ inú islam kìí ṣe out of conviction kìí ṣe kí wọ́n wà convinced of the deen of allah ṣùgbọ́n ṣùgbọ́n nítorí wípé ah ẹbá aláàṣẹ islam ní ìsìn àní jẹ́ nǹkan kan wọ́n lójú àwọn èèyàn àwọn èèyàn ní pàtàkì wa wọn lẹ́bi ráwọn bọ́dà bíi náà tí wọ́n bá ń gbìyànjú láàrin àwọn ọmọ ẹ̀yà tí wọ́n kọ́ àwọn ọmọ ìlẹ̀ á mọ̀ wípé nìfà kò tóbi wà tí ẹ bá lọ ka Suratul Baqara ọ̀rọ̀ nìfà kò wà ń bẹ̀ ọ̀rọ̀ wà ń bẹ̀ tẹ́ bá lọ ka Al Imran tó tẹ̀lé ń bẹ̀ ń bẹ̀ bá lọ ka nìfà tó tẹ̀lé ń bẹ̀ bá lọ kalẹ̀ àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lọ kata ọba yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sóra dán tó sọ ló kọ anábà muhammad sallallahu alaihi wasallam sọ́ọ̀tù muhammad bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́ọ̀tù fatihi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pápá ń bá yìí kí odidi sóra kanú alukura ni wọ́n tún wá sọ ní sọ́ọ̀tù munafiqun sóra tọ́lọ̀ ń sọ kalẹ̀ nítorí àwọn munafiki odidi sóra kan sẹ́gbẹ́ sọ́ọ̀tù mu'minuna wà ní alukura sọ́ọ̀tù káfíruna wà ní alukura sọ́ọ̀tù munafiquna nà ẹ dákun ọ̀rọ̀ nífàkù ọjọ́lẹ́jẹ́ àbí ọjọ́lẹ́jẹ́ nítorí ká máa ń pa ara yín àbí tí òye ká máa ń pa ẹ̀. àrọ́pùtà ṣọ́rọ̀ láàlè ṣọ́bì wà láàfin ní tọ̀wọ̀tì èèyàn máa ń ma bú gèdè torí pé yóò ṣe aburú ṣùgbọ́n kó lè bá àmọ́ bó ṣe gbà tó fi sáfù kọ́lọ́ mọ́jà burú bẹ́ẹ̀ mi àti yín. ẹ wá já sáyé lọ ẹ já lọ bẹ̀rẹ̀ láti sọ̀rọ̀ tó lè bá kọ̀rọ̀ ẹni tó bá ní alukur'ani lọ́wọ́ nù wá bàbá bẹ̀rẹ̀ láti alif lamim muzali kitabu la Aya mẹ́rin alákọ̀ọ́kọ́ Suratul Baqara ọlọ́run bá jó yíwa yíké gbogbo ìran èèyàn tí ń bẹ láyé pátápátá níbẹ̀rẹ̀ Suratul Baqara ọlọ́run jó yíwa pé tọ̀wá alẹ́mí gbogbo èèyàn tí ń bẹ láyé mẹ́ta o ìjọ tí ń bẹ láyé ìjọ mẹ́ta ni ìjọ alákọ̀ọ́kọ́ òun ni ìjọ àwọn olùdájọ́ òdodo ọlọ́run lọ́lọ́bìnrin sáré kàlìkìtáàbù láàárọ̀ ìbá fi hì húdán lil muttaqin ọlọ́run jẹ́ alukùránì ìmọ̀nà ní fáwọn tí wọ́n bẹ̀rù ọlọ́ alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun ọlọ́run láwọn tó ṣe pé wọ́n nígbàgbọ́ nínú kọ̀kọ̀ torí pé ní tí fàgàbàgebè àìnígbàgbọ́ nínú kọ̀kọ̀ ni ìkọ̀kọ̀ alákọ̀ọ́kọ́ lọ́lọ́run ta lọ́rọ́ lọ́rùn ta lọ́rọ́ lọ́rùn ní ibà ìkọ̀kọ̀ ní àlẹ́ rí bó ti yẹ pé àárín àpèjúwe iṣẹ́ rẹ̀ lára wa bẹ́ẹ̀ ni àyẹ̀fẹ́ kọ́ wáyé pé mọ́ iná sọ látà ní mọ́ ọ̀rọ̀ zàkọ̀ náà hùn yóò fi kún walladhina yu'minuna bima unzila ilayka wa ma unzila min qablika wa bil akhirati hum yuqinun ulaika ala hudan min rabbihim wa ulaika humul muflihun ṣe ibẹ̀ òní ọ̀rọ̀ àwọn olùgbàdo òdodo parí sí àyà mélòó márùn ní àjúmẹ́rin àyà mẹ́rin ọlọ́run ọba ló fi sọ̀rọ̀ wọn tó ti pé ó sọ̀rọ̀ ń pa wọn àyà ó fi sọ̀rọ̀ olùgbàgbé òdodo ọlọ́run mú àdúró nígbà tó kó omi yẹn ó ní iná lẹ́dí iná dájúdájú àwọn kẹfìrí yìí ọ̀rọ̀ a ọgbọ̀ọgba ni bá am lam tunzirhum la yu'minun ó ṣe wá sí fún àwọn ó ṣe wá sí fún àwọn wọ́n lè gbàgbọ́ nínú ìta ń bọ̀ ìlú tá kẹ̀kà tó débí ẹkọ́ mọ̀ rèwò sí títí lóríta wọ́n gé ajá dúdú ó ti gé orí rẹ̀ wọ́n dórí ibẹ̀ àtàrùn ee èmi ti fojú kan rú ẹbọ báyìí ọjọ́ ti pẹ́ o yọ́ tó ń dórí ajá sọ́gbọ̀n títí nìsín níbẹ̀ ń bẹ̀ nìsín gbẹ̀lájú àkọ́jà tí wọ́n bá ti gbé lẹ́nu dàtà kọjá ń bẹ̀ o ọlọ́run sáwọn eléyìí ló ṣe kiri fún ẹ̀yìn bẹ̀rẹ̀ ajá sókù yóò bẹ orí ti ẹ̀gbọ́n tó bá sọ̀rọ̀ àwọn eléyìí àánzọ̀rọ̀tẹ́hùn amlẹ́mù tó ń rírun láàyò mìíràn torí pé kí ni kọ́tàmà lọ́hùn aláàkóró mi wàhálà sàmáyé wàhálà àbísọ́rìhìn bí ṣáwà wàláhùn àbábùn àbíyìn ọlọ́nkọ́ làwọn bẹ́ẹ̀ ọlọ́run ọkàn wọn àti stamp yẹn àti dè wàhálà sàmàìní ìgbọ́ra wọn tí wọ́n fi gbọ́ àgbọ́gbà àti ìgbèpà wọn ń gbọ́rọ̀ ní wọn lè gbàgbọ́gbà tọ̀rọ̀ tọ̀ ní kéèyàn máa gbọ́rọ̀ tọ̀ ní kọ́ gbọ́ àgbọ́gbà ọyọ́ ni wàhálà ìrìnsọ́ọ̀rì ìmọ̀ ìṣà ọ̀ ẹkàn tí wọ́n yajú lẹ̀ ní tí wọ́n ń wò wọn à ní ròdòdò sọ́yẹ́ pé kọ́fà ti wà ń bẹ̀ tó ti bo wọn láti ròdòdò ọlọ́ni wàhálà hùm àgáàbùn àbẹ̀yìn àwọn eléyìn ìyà tóbi ń bẹ fún wọn. ọwọ́ abẹ́rẹ̀ ọ̀rọ̀ àwọn mọ̀nàbìkì àyà mélòó la kà nísìn méjì àyà méjì péré àyà méjì péré lórí ọ̀rọ̀ àwọn wo lórí àwọn kèfèrí lórí àwọn mùmí ní àyà mélòó mélòó lórí kèfèrí mélòó nígbà tí ó bẹ̀rẹ̀ mọ̀nàbìkì ọ̀rọ̀ lọ sọ tí péjì yẹn fi parí ó tún bọ́ sí péjì sọ̀rọ̀ mọ̀kù tẹ́ ẹ bá ka ti mùmíní àti ti kèfèrí papọ̀ ọjọ́ mélòó mẹ́fà sẹ́mi pé kò tí ì tó àfúta tó ilẹ̀ fi mọ bọ́rọ̀ mùnáfì kì í ṣe burú tó ẹ wá já máa gbọ́n tọ́lọ̀ ń ẹjá àjọ máa tẹ̀lé ra wa. aláni wa minan nas man yaqulu amanna billah wa bil yawmil akhir wa ma hum bimu'minin bẹ nínú àwọn ènìyàn ẹ máa wo wàmínà nẹ́ẹ̀sì ó wà náà àwọn èèyàn sẹ́yìn tó bá ṣe pa amó ronú sí Al-Qur'ani ni àbá sàǹfààní gan ìgbà tó lọ́n fẹ́ sọ tọ́lá kọ̀ọ̀kọ́ ó ní zalikal kitab kíra yìí Al-Qur'ani láàárọ̀ ibà fi kò síyè méjì ń bẹ̀ hudan lil muttaqin kò pè wọ́n léèyàn kí ló pè wọ́n àwọn tí wọ́n ń bẹ̀rù Ọlọ́run torí wí kí wọ́n ti sọ bí táwọn wà ẹ̀ gbọ́mi yé ẹ dákun mi àwọn èèyàn yẹn ti belong already níbo ni jama níbi ni zumura àwọn zumura àwọn ti hàn ọlọ ọ̀rọ̀ wọn clear mo rò pàlàyé ọlọ́run pè wọ́n léèyàn ó pè wọ́n ní olùpayọ̀ ọlọ́run ṣé wọ́n ni wọ́n ya kẹfẹ́ ńgbọ̀ wá débi mọ̀náfìkì ó ní wà mínà náà ńgbẹ́nu àwọn èèyàn torí wọn ní sọ fún táwọn bìlọ́ǹtì bí wọ́n ṣe wà wọ́n ń bá wọn tí wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n bá wọn ṣe wọ́n pẹ̀lú àwọn mòmìnir fún wọn wọ́n ti sọ báwọn tòfẹ́ yìí náà pé àwọn wà lọ́dọ̀ wọn. ọlọ́run ìfà yín kí á nílẹ̀ kún fọ́tìfù mínà lọ tó lọ́n bá ní kẹ́yìn mùsùlùmí ó ṣẹ́gun wọ́n ó dé wọ́n ní fáwọn náà ní nǹkan ogun tẹ̀gbìn wọ́n ní alámúnákùn máa kùn sáwọn ìsara yín ẹ bára yín ni á àgbẹ̀gẹ́ náà ni wa mùsùlùmí kan náà ni wa ìtẹ́ ẹlẹ́tọ̀ọ́sí àwa náà lẹ́tọ̀ọ́sí ọlọ́ni wọ̀nyí kí á nìyí káfí ní ìlànà sí ìbò tó bá tó ṣe páwọn kèfèrí ní wọ́n tó fẹ́ jẹ́jọ́ orókè tọ́ wọn tó bá nǹkan wọ́n tó lọ bá wọn dàgbà alámúnà sítáhù ìdàlẹ́ ẹrù báwọn mọ̀mí ni tí ìbá sáwọn táwà láàrin ti pa dànù àwọn là ń protect yín là ń sọ tẹ́lẹ̀ kí wọ́n fẹ́ saburú fún yín àwọn òtún táà fi bí. wọn náà mú náà ẹkùn mí náà lè mọ̀mí àwọn là á dá àwọn mọ̀mí ni pẹ̀lú yín wọn à níbi tí wọ́n belong sí àì níbi tí wọ́n belong sí lọ́lọ́wọ́n bò fi fókọ rẹ̀ pè wọ́n tó fi pè wọ́n léèyàn tá a gbọ́ mi yé nẹ́ẹ̀sì ó wà nínú àwọn èèyàn kò sọ wípé mọ́tẹ̀kùn náà kò sọ wípé káàfìrú torí pé ni wọ́n níbi tí wọ́n wà mùsùlùmí mọ́ sọ wípé ẹlẹ́sìn kejì ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn kan ṣoṣo ni ẹ̀sìn ọyọ kan lẹ̀sìn ọlọ́run ẹlẹ́mìn bẹ́ẹ̀ ọfẹ́ sáàkì balance ní máa lọ mọ̀lúdì yóò lọ mọ̀lúdì ọ̀nà ó lè mú mi lọ bẹ̀ gan wọn ó tó fún rọ́ọ̀kà yá ìlú yóò fà á yóò tó fa rọ́ọ̀kà yá ìlú yóò fa yá ìlú yóò fa hamza kaku aláwòyá su yóò bá tún yá yóò tó wọ́dọ̀ àwọn bọ́ọ̀dà anágáfọ̀ ní sùn muslim. yọọ wà mọ báláǹsì ọ̀sọ̀nù ọ̀sọ̀nù ojú dédé kọ́ ọmọ kí ní jòjòdú ẹ̀sìn tẹ́bẹ̀ náà ẹgbẹ́ kọ́ tí wọ́n bá sọ fún wa pé nínú ìwé báyìí nínú mathematics ẹni báyìí sọ pé eléyìí lọ́kọ̀ rẹ eléyìí ẹ padà wáyé àbí ní ẹ wà mú tàǹsà náà bó ti sí náà ó ntáwọn jẹ ni wọn wá kò sí tọkàn pẹ̀lú ntọ́jú ọlọ́run ọba nù. ọ̀rọ̀ ni wàmí náà náà sọ wà nínú àwọn ènìyàn máa ń ya kó lo amanna billah ẹjọ́ ọmọ ní àwa náà gbọ́ lọ́ngbọ́. wẹ́bí yawmil akhir yóò la gbọ́jọ́ kan ìgbọ́ ọ̀rọ̀ ni wà máa hum bí mu'minin bí èyí ṣe mu'minin ọlọ́run yọ wọn kúrò láàrin mu'minin. kò yé wa àwọn tó fi àyà mẹ́rin alákọ̀ọ́kọ́ tóbi sọ̀rọ̀ ń pa wọn ìmánì ló fi ròyìn wọn ọlọ́run jọ wọn kò kéwòn ìsara wọn ṣùgbọ́n àwọn náà máa sọ lẹ́nu ó túmọ̀ sí wípé ara sífà ìròyìn kọ́ọ́lítì ìpìlẹ̀ fún mọ̀nàfìkì onírọ́ pípa síbẹ̀ náà ibẹ̀ kọ́ wọ́n ọlọ́run yaquluna bi alsinatihim ma laysa fi qulubihim wọ́n máa fi ahọ́n àwọn sọ ní wọn gbogbo òkúrọ́ nínú ọkùnrin nínú obìnrin tírètì nífàkù ló ti wà lára if christ not take on another one ogun if christ not take on another one ogun if christ take on another one ogun tó o bá sọ̀rọ̀ ó ìsàlẹ̀ iná lọ́bọ̀ a very very careful torí pé ń ká ṣe láyé yìí ó nígbà kí là ń ṣe láyé mo rẹ́ bí ló bá ń ṣe àjọṣe dáadáa ọlọ́mọdé tiwa náà ti yá báyìí ó wá sọ̀mìtì kíní fífìsẹ̀ dissertation lé ọmọ ń gbẹ̀jú master ó sọ̀mìtì tiẹ̀ àwọn náà sọ̀mìtì tiẹ̀ àti parí ó náà parí ó wá rẹ̀ ní difod mo wá lọ kí lọ sùkú ìgbà tí mo wá lọ kí lọ ah ó ní àbú Muhammad n tá à ń ṣe agbọ́dọ̀ mójútó dáadáa mo ń sọ̀rọ̀ two thousand and ten báyìí two thousand and ten tí mo sàbí eleven the nine years or ten years ago ẹni kí n tó à ń ṣe àjọ̀dọ̀ mójútó dáadáa àwa tó ṣe wí pé kì í ṣe pa àbá nǹkan lé éèjì tá a fi ń ṣe yín tá à ń ṣe ìkọ́lẹ̀ yẹn ká máa ṣe ìyọ́n gbà tó yẹ pé oníkéwú ló kéwú lè mìíràn kéwú la darí wa ṣe ṣùgbọ́n táwa yìí ń ṣe yìí náà làwa náà fi yọ àwọn ọmọ wa kúrò nínú ìyà táwọn fi ní jẹ̀yà àwa náà gbọ́dọ̀ mójútó ẹgbọ́n kan tí mo sọ rárá onípin tá à ń ṣe ká mójútó kó tó bàbá ṣe dáadáa àwa náà lè la àwọn ọmọ wa kúrò nínú ìyà kò ní jẹ́jẹ́ pé irú sọ́ọ̀bù wàhálà táwa ń gbá lágbàlagbà yìí làwọn ọmọ wa náà wà máa gbá ọmọ ti kúnlẹ̀ àtúgbà sùkúù lọ wàláhì ìrò kó fojú kan sàtífíkẹ́tì ó ti wà wájú ọlọ́run láti gbà kò fojú rí kò fowó ẹ̀ gba sàtífíkẹ́tì ọlọ́run wọlá yìí tó bẹ̀rẹ̀ fún atúnrántí ẹ̀ lónìí bá sàforíjì ọlọ́run bá kẹ́ ẹ̀ tó rà fà dáadáa ní tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ní kí lẹ́yìn ìgbà tẹ́yìn náà dé sukùn yìí ẹni ọ̀sẹ̀ ndì bí ẹni tó ṣe hnd tí ọ̀sẹ̀ tó ti padà sọ̀dọ̀ lọ kò sí o tí bọ̀bọ́ ni àga kú nínú student tó ti ṣẹlẹ̀ rí tí alọ́ wa sọ ma pé wò ní kú ta ló mọ ní assurance pé kú ò ní tọ́sí ọ gbogbo wa bá ṣe wà ní kọ̀ọ̀rọ̀ kú ní òkùnkùn la wà ẹni ikú kan ọlọ́run wa lọ́mọ tó bá rí bẹ́ẹ̀ alkiyama gùn jù lé ayé lọ o alkiyama ó ṣe kí ni ó gùn jù ayé lọ táwọn òkè àwọn ìfihàn bó smart ó ń ṣe nífàkù ó ń ṣe hypocrisy ó ń sọ pé smart iná ó smart lára ẹ̀ iná ọlọ́run tèmi tí mo smart ó ń ṣaburú ó ń parọ́ ó ń fi dáàbò ó fi ń ṣe aburú òfin rúgbà òfin sábú torí bó ṣe wà ń dìkì lọ́wọ́ gbàǹjà òfin ṣòkòtò tí ò tó lẹ̀ òfin ṣe kọ́bárọ̀ wọn àní mọ̀pálá burú ni ẹ́ ìjáàbù náà òfin ṣe kọ́bárọ̀ wọn àní mọ̀pálá burú ni ẹ́ ó sì ń wọ̀ ọ́ lọ ṣèṣì ná ó tún bọ́ lẹ̀ ó bọ́ ìjáàbù yẹn tí ó lọ fi bọ́ ara rẹ̀ lẹ̀ ó bọ́ lẹ̀ lẹ̀ ọkùnrin ah ẹwu ẹwu bíi tí aburú àìlójútùú dé yọwọ jáàbù lọ ibi tó ti ṣe ṣìnà ẹ rò pé ẹlẹ́sìn yóò wá débẹ̀ ẹni táwọn òbí rẹ̀ ọmọ yóò ní future partner ta ló sọ fún wa kó di future ta ló sọ fún wa kó di future your future àtọ̀rẹ́ bí ọ̀run yìí future rẹ ti dàrú ẹsẹ̀ kẹ́sì bá yé ẹjẹ́ yóò padà wá gbẹnu kí yóò mọ̀ sókún nígbà yẹn bá lọ sáfíìsì tọ́rẹ́ lónìí ìbálẹ̀ ayé rẹ̀ jẹ́ ibi ká máa ṣe bẹ̀ fọ́kùnrin ló ti bẹ̀rẹ̀ kí ló ṣe bẹ̀ fọ́kùnrin kí ló tó ń jẹ fún sí àwọn àjọ oúnjẹ fún ọkùnrin ọkùnrin ọlọ́kùnrin ẹlòmí sísà tó máa bá gé ibi sí oúnjẹ tó ń jẹ rẹ gbogbo wọn ní àti mà fúnra wọn ó mọ̀ fúnra wọn lọ ọkùnrin tó bá wá débẹ̀ àwọn ìwà arọ́ ìwà àbùkù ọ̀kan padà mọ jáde agabagébé ṣe Islam kó tọ́ kó jó lédè agabagébé ọlọ́ni wà náà náà sí bẹ́ẹ̀ náà àwọn ènìyàn man yaqulu amanna billahi wa bil yawmil akhir wọ́n láwọn nígbàgbọ́ tẹ́ ẹ bá rí wọn ẹ lè yàn tán Ah, àwọn mashallah brother rí àdánwò sí ni mashallah sister àdánwò sí ni ẹjá lójú tí káàdì islam mú wọ́n tó àdìbò ti yẹ wa minan nasi man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bi mu'minin ọlọ́dún yìí sùn gbàgbọ́ wẹ́rẹ́ tó ń sún náà wọ́n kàn parọ́ sún náà mọ́ra wọn sún sún wẹ́rẹ́ ṣe níta ọ̀rọ̀ àná ni ìdákùn ẹjá sọ́ra ọlọ́ni yukhadi'una Allaha walladhina amanu ọlọ́ni wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun ìdákùn ẹgbọ́n tí mo kọ́ sọ́ra láàkọ́ ọkọ́ nọ́mbà wá nínú wa mọ̀nàfíkì tọ́lọ̀ ń sọ́nà al-Qur'an ó ní pé òkúrọ́ ni máa jẹ́ gbogbo wa tọ́rọ̀ bá ti ń kúrọ́ ti that's the first thing ẹlẹ́ẹ̀kejì ni bísí ní máa tààyàn kí máa jẹ́lẹ́ tàn eléte skama jíjẹ́ skama kọjẹ́ skama skamu ti ń bẹ lórí ẹlòmí ẹlòmí ti skama àwọn èèyàn lọ ti skama àwọn ọmọ ọlọ́mọ lọ skama ìbànújẹ́ ni o kọ̀yẹ́ kó mùsùlùmí o ẹ wá mà tó bá ti wà lọ fẹ́ scam ó wá jọ́lọ̀ lọ fẹ́ scam ọlọ́run ti kọ́ jẹ ẹ̀wùn náà lọ́ ọlọ́run ní lójú wọn wọ́n rò pa wọn ń tan ọlọ́run jẹ wàlàdínà àmàlù bẹ́ẹ̀ làwọn olùgbàgbọ́ òdodo wọ́n ń tàn wọ́n another quality of nifaq of munafiq òun ni ẹ̀tàn àṣídà mímọ ṣẹ̀tàn iṣẹ́ ẹ̀tàn iṣẹ́ wa mùsùlùmí tó bá fẹ́ ṣe islam jẹ́ ayọ̀ sí mùsùlùmí tó bá lò sí islam mọ́jà mọ̀ kó ti bá wọn mí lọ kókó rí bú ẹ lọ má fi rádaràdà rẹ kó bẹ́ẹ̀ sí islam dúró déédéé ọlọ́ni wa máa yà kúdà ẹ̀wùnà ilà àǹfọ̀sà ọlọ́ni wọ́n dẹ̀ tẹ́ni ẹ̀kan jẹ́ ara wọn tán o ọlọ́ni wa máa yẹ ṣàwòrò ṣùgbọ́n wọn àní fura mọ̀ pé àwọn ọ̀tẹ́ni ẹ̀kan jẹ́ jura wọn lọ wọ́n ń ara wọn lásìkò ọlọ́wọ́ bá sọ ń gbò mí náà al-Qur'an ó ní inna al-munafiqina yukhadi'una Allaha wa huwa khadi'uhum wa idha qamu ila as-salati qamu kusala yura'una an-nas wa la yadhkuruna Allaha illa qalila Allahu akbar ó dùn mí àárọ̀ yìí mo mọ́mọ́ tètè dé láàárọ̀ mo rò pé ara yìí nara sọ̀rọ̀ dáadáa ìmọ̀ pé ìrọ̀lẹ́ ni lẹ́kṣọ̀ mi ti wà ń bí látàárọ̀ láti bí eleven láti wà lẹ́sọ̀ eleven kìíní kan kò sí wàhálà ọbí dáná eh, lọ́wọ́ <laughs> tọ́pìkì tẹ́ ẹ mú ó tóbi tọ́pìkì tó kẹnu tíra ń bẹ lórí ẹ̀ tó pọ̀ tẹ́ ẹ̀ bá wà lọ tíra àkàtẹ́ ìsọ̀ntọ́ náà ń sọ ní Al-Qur'ani gan lórí ẹ̀ lé sọ́tù very big topic ó tún wà láwọn àtàn ńláńlá tó so mọ́ kò sí ọ̀pọ̀lọpọ̀ ogun tó ṣẹlẹ̀ nínú Islam táwọn mọ̀nàbí kí o play role àwọn róòlù yẹn ní láti mà kí ẹ̀dẹ̀ mọ́bí tọ̀rọ̀ wọn já sí kì í sọ̀rọ̀ lẹ́jọ́ wọ́wọ́ náà wà kankan àjẹ́ lẹ́jọ́ wọ́n náà wà lọ torí èyí ó sùn ní wọ́n unfortunate ìta bá sọ ọlọ́ọ̀bá àlùbáríkà sí ọlọ́ni àwọn mùnáfìkì yòkọ́ọ̀dì kọ́ọ̀dì ẹ̀hún ọlọ́nà wa kẹ́ wọ́n ń tàn kí kọ́ọ̀mù kò sàálà tí tírètì yìí bá wà lára ẹ mọ̀ pé ń dìbò náà bìkì lọ díẹ̀díẹ̀ irọ́ pípa nọmba wà kí nọ́mbà tú ẹ̀tàn tírì ni pé ara àwa ẹjọ́ àlọ́ kírun ẹ ah, mo fẹ́ sùnmọ́ tí kíláàsì dé ni ah, nǹkan ó ṣe ẹjẹ́ ìsinmi díẹ̀ inú ọ̀ràn yàn inú ọ̀ràn yàn. àwọn èèyàn tẹ fóònù dòru tí náà bá tẹ̀ sílé wà torí tí náà bá ti tán lórí fóònù ẹlòmíì kò lè sùn yóò wà kásùn bá àlàgò méje ìgbà kan bẹ tọ̀pọ̀lọpọ̀ yìí dẹ́mọ̀ fi tẹ́ ń jẹ ògùn sọ bẹ́ẹ̀rẹ̀ kìíní ọlọ́lọ́mọ yìí gbẹ́rẹ́ tí ó ti fi sẹ́lòmíì lánàá yìí àti náà dáadáa tí àjọ fi sẹ́lòmíì lápò wàláì tó bá ń kásùn bá níjà máa ó ní ìdìbò ológun sọ kankan mọ́ sàmójútó pé àsùnbà àjàmà kò bọ́ lọ́wọ́ ẹ̀ òun bá wọn kì í kò ṣàkárù tẹ kò ṣe pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run máa sọ̀rọ̀ ni tí wọ́n fi wá lùkú ní káàkiri tó fi wá wàkúwàkú anábì ni man salla subha fáwọn àti ìdè mọ́tìlá ẹni yóò tó bá ti kírun àṣùbà abẹ́ ẹ̀ṣọ́ ọlọ́run ọba lọ́wà tí kankan bá ti ẹ̀fẹ́ ba aláyé tọ́jọ́ bẹ́ẹ̀ ni pé kan máa bà ní tí ọba bọ̀ ọba jù wà lọ ẹjá kọ́ọ̀mù kùsàlà wọ́n máa rojú ni ara àwa kéèyàn máa rojú níbi iṣẹ́ dáadáa kí ni ọ̀jẹ́ ṣé ìyá mùsùlùmí tàwa ń sùkúlù kí ni ọ̀jẹ́ lèmi ìléwá mi ọlẹ́ níbẹ̀ yẹn jìnnà díẹ̀ bọ́ọ̀lù rẹ lèmi ìfẹ́ wò ẹni orí ìtàgé rẹ lèmi ìfẹ́ wò òròjú níbi dáadáa ó tún wá jóròjú ń bí irun ẹni tí irun ọba pàtàkì lọ́wọ́ ti ṣe ọlọ́ni yọ̀rọ̀ ònàna ara tírètì mi nínú tírètì nìfà kan tó bá wà lára rẹ̀ sọ̀ra kó o jó ní kárí mi ọlọ́ni wọ́n fẹ́ ṣe kárí mi sáwọn èèyàn wọ́n fẹ́ ṣe kárí mi sáwọn èèyàn ṣe kárí mi ṣọ́ọ̀ ṣọ́ọ̀ ara àwa mùnáfìkì torí ẹni tó bá ń ṣe ṣọ́ọ̀ fúláyé tó bá jó ní mímà òun lọ́lọ́wọ́ kọ jóná lọ́bàdójú àlùkìyàmù tó bá jó lówó olólọ́wọ́n bọ̀ kọjú ní alójú àrùkẹ́ àmọ́ tó bá sì jẹ́bi tí máa ṣe lọ́wọ́ tó dẹ̀ pé torí ṣó ọ̀fù ní bí ṣe òun náà ní ọ̀kọ́ jẹ́ àrọ́ àwọn mẹ́ta yẹn lànàbí lọ́wọ́ kọ fi náà jó sọ́ọ̀lá àlẹ́ ọ̀sọ́ ọlọ́wọ́ mẹ́ta kan bẹ àwọn ní ọ̀kọ́ jó ní alójú àrùkẹ́ àmọ́ ẹ̀rí tí yẹn bá nímọ̀ ṣe bí tó láàrẹ́ ga ó ọ̀dẹ́ ẹ̀wù náà lọ́hàá والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون ولن في قلوبهم مرض àìsàn ní ń bẹ nínú ọkàn wọn àìsàn yẹn ló kọ kí láìsàn náà àìsàn yèméjì ẹ̀lámùhùdí ìta àná àpapọ̀ ẹ̀lẹ́mọ̀ yóò ويكشف الحق من قلوبهم ويرسل العدل إلى المطلوب iyèméjì wọn ò ní balance ọkàn wọn ò ní balẹ̀ sọ́lọ̀ nǹkan gbogbo ẹni tí iyèméjì ń pa ẹ̀sìn ọlọ́run bá ń bẹ lára rẹ̀ ẹni tí tọ́ bá dàrú kí á máa àwọn náà wà ní wàlìjá náà ni ẹ̀ tí tí wọ́n ṣe bọ́lọ̀ náà làwọn náà ń pè ó tún ń dáwọ̀tì Islam ó ń dáwọ̀tì ọlọ́run ọ̀ ń lọ́nu o lílo eléyìn àrímọ́bọ ní o ṣẹ̀pá àwọn gẹ́gẹ́ bẹ àrímọ́bọ ní àdíkọ̀ ṣọ́ra rẹ̀ ọlọ́ni fi ń kò lóbihìn mọ́rọ̀bọ̀ fàzáàdáhùmùláhù mọ́rọ̀bọ̀ wọ́lẹ̀hù adáàbù aríhùn bí máa ṣáànù yẹ́kìtìbò ọlọ́ni jẹ wọn tí ó ta wọn tí ó máa ro wọn ọlọ́ọ̀ni bẹ fún alọ́jà kẹyàmọ̀ ṣùgbọ́n kí ni ó fà ọlọ́ọ̀ni kò sí tí mo fẹ́ fi ya wọn ṣe bí màá kẹ́ẹ̀nù yẹkìlì ìbò nítorí irọ́ tí wọ́n ń pa ni kí láwọn kọ́ fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan irọ́ pípa ìwà nífà kò ní mùsùlùmí ń parọ́ ẹni tí bá tiẹ̀ ti ń ṣe nǹkan tí ọ̀yẹ́ kan bá ń bẹ̀ yọ parọ́ torí tẹ bá ti fẹ́ ká máa yọ parọ́ irọ́ ṣùgbọ́n tó bá wá escape lọ́dọ̀ àwọn èèyàn tó wá escape lọ́dọ̀ lọ fàyín náà wòye alámù sọ̀rọ̀ wà ọ̀fà ọlọ́run máa kọ̀kọ́ ọmọ tó pa má jùlọ ọlọ́run ní sèmi àti ìmọ̀nà rẹ̀ ọlọ́run bọ́ bàtọ́ la àríkà ni wàlẹ́hùn azábùn àlẹ́ wọn bí màkánú yẹkẹ̀dẹ̀gbọ́n wàyí dà qila lahum la tufsidu fi ardi qalu innama nahnu muslihun ọlọ́run ní tẹ́ bá sọ fún wọn kí ẹ má balẹ̀ ọlọ́run ọba jẹ́ ẹ̀ ẹ má balẹ̀ ọlọ́wọ́n bàjẹ́ ẹdúró tó ẹdín amọ̀bí tẹ́ ẹ wà torí pé ìwà àgàbàgebè ìwà ìfàdù ìwà òbílẹ̀jẹ́ ni wọ́n ní iná máa náṣẹ́nu mùsùlùmí ẹ̀wọ̀ àwọn là ń ṣàtúnṣe toráwọ̀ mẹ́nìkan ní pọ̀sì à ń ṣe tàwọn ilé àtúnṣe tàwọn ilé àwọn náà là ń ṣàtúnṣe ọlọ́ni alá innahum humul mufsiduna wala ti láyà àwọn gẹ́gẹ́ sí lòbílẹ̀jẹ́ torí yìí ya tán èèyàn máa dúró tán èèyàn máa dúró tọ́ mùsùlùmí yìí la tán ọ̀fẹ́ wà lọ́dọ̀ àwọn mùsùlùmí mi ó tó fẹ́ máa ṣe tàwọn tí ì ṣe mùsùlùmí náà mùsùlùmí kọ́ ni ẹ̀nìyàn ó dúró lórí ìsìlámù táwọn èèyàn mùsùlùmí mọ́ ni mùsùlùmí yìí ya tán katakata dúró déédéé àìlè dúró déédéé lórí ẹ̀sìn ọlọ́run àgàbàgebè ni ọlẹ́sàn o ọlẹ́sàn o àákìbà wà o ó ní repercussion à ń bọ̀ wá bí repercussion rẹ̀ díẹ̀ díẹ̀ aláwọ̀ bọ̀ bá tọ́lá rẹ̀ ga nígbà yìí bá kí lọ́láhùn ámìnú kama ámìnà náà sí tí wọ́n bá sọ fún ti èyí nìyẹn ti ìgbàgbọ́ kẹ́ ẹ dúró tán báwọn èèyàn ti gbàgbọ́ ẹ̀ẹ́dùn tí mo náà sì òbí kọ́ọ̀lù àná mìnú kama ámìnà sùfàhà wọ́n yìíra wọn pé ọlọ́gbọ́n làwọn wọ́n ní àwọn mìíràn wà ẹ máa ṣe báwọn àwọn brothers yẹn èmi náà ẹlẹ́yìn àwọn alọ́ máa kírun á máa fẹsẹ̀ tẹsẹ̀ lé mọ́sálásí pẹ̀lú àwọn bọ́lá àti àní kankan kí lẹ́ pé lórí ẹni yà bà wọn ọlọ́ni àlẹ́ iná hùmùhùmù sùfàá ọlọ́ni àwọn gángan ló pònú wọlé àti ilẹ̀ àlàmọ̀ ṣùgbọ́n wọn mọ̀ ní ara àmì mọ̀nàfìkì òun láì mọ̀kàn. láyé sọ̀rọ̀ náà wọn ò fura ma láyé àlàmú náà wọn ò ní kí èèyàn jẹ́ni tó já láì màkà ń pẹ́ ẹ̀sìn kọ́mọ̀fẹ́ kọ́ ń pa rẹ̀ àmì kíyàn fẹ́ jà mùnáfìkì ọ̀fẹ́ máa kírun ọ̀fẹ́ máa fíyàn sí máa ń kírun ọ̀fẹ́ ọ̀tọ́ kírun kò sí tọ́kọ̀ pẹ̀lú a ṣe máa ń sàlùwàlá ọjọ́dọ̀ lọ máa ní ebi ń bẹ ń ṣiṣẹ́ kan wà mùnáfìkì ọlọ́ni wà ìzà alákùnlẹ́dínà àmànà kọlu àmànà tí wọ́n bá pàdé àwọn olùgbàgbé òdodo wọn láwọn náà gbàgbọ́ wà ìzà ọlọ́wù ilẹ̀ ṣẹ́yà péye nìyẹn ìgbà tí wọ́n bá padà lọ́ọ̀dọ̀ àwọn èṣù wọn tí wọ́n jọ̀gà wọn kọlu iná gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí máa ń fi ẹni tó ń ṣe ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ tí ń pe àwọn sísà ní eégún tí ń pe bọ́dà ló bùkọ́ tí wọ́n ní abisokoto sófin ẹ ti mọ̀ pé nífa kò wà lára rẹ̀ àti bá ti fẹ̀ sìn ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ orí ibú tó tóbi ní o ọlọ́ni Allahu yẹ́sítà àti omi ọlọ́ni ojú àwọn tí bá ń fẹ́ sìn ọlọ́run bá ṣe yẹ̀yẹ́. tí a ń fi àwọn tí wọ́n ń ṣe é sí ẹ̀yẹ ọlọ́run ní dáyẹyẹ wọn lẹ̀ èmi nígbà tí ẹ̀yẹ gbàgbé ọlọ́run dáyẹyẹ mi àti ilẹ̀ o ẹni ọlọ́run bá fi ṣe yẹyẹ ayé rẹ ta rẹ bàjẹ́ ọlọ́run ya mójú ohun fi tó bóyá ni hù ọlọ́run ní àgbèrè wọn yẹn ni wọ́n wà tí ti máa rà mú wọn àní mọ̀nà torí táìmù yẹ kí n dákẹ́ ti tó ìní kọjá síkì ń bí ìlágbára ọlọ́run ah, ẹ̀wọ̀ ọlọ́run bọ́ sànù wa àyíra àyíra ìjúmọ̀kọ́ bí gan ẹ̀wọ̀ ẹ̀sájà mọ́ ah, bó ni bá lọ báyìí náà náà àwọn tó bá rí kùránì lọ́wọ́ nù wa ẹjá lọ sí suratul Anfal kálọ̀ verses 47 ẹjá sí iwájú ṣé ẹ rí ogun aláwọ̀kọ́ta àjánù Islam ẹ̀dín sọ yẹ kí n fi yẹn gbẹ̀yìn ẹ̀ tí mo ayé ní o sí o ṣùgbọ́n ẹni wọn tá a bá sọ ọlọ́run jọ ṣàǹfààní fún wa ogun tá alákọ̀ọ́kọ́ tá níbi kọ́kọ́ jà sọ́ọ́lá alẹ́ wa lè sọ oní ń pè ní gọ́sùwà tó bá dà ogun Bádìrì ogun Bádìrì yìí wọ́n á jà nígbà tá níbi ti dé Màdínà wọ́n lọ́dún kan wájú ọdún kejì gbogbo nǹkan àwọn tí wọ́n bá ànábì wá sí mọ̀dínà láwọn ti gbà mọ́kà náà ti gbẹ́sẹ̀ lé àti ilé àtowó àti dúkìá àti business àwọn náà wá ń gbé ẹrù bọ̀ ànábì sallallahu alaihi wa sallam wá ní pé inú dúkìá wa díẹ̀ ti ń lọ́wọ́ ẹja gba díẹ̀ padà àwọn mùsùlùmí lọ jáde dúkìá wọn ni wọ́n fẹ́ gbà kí n sì wa díẹ̀ tó tẹ̀ wà lọ́dọ̀ àwọn ẹja gba díẹ̀ padà nítorí ni wàá jáde ìjọ tí wọ́n jáde wọ́n jẹ́ bíi three hundred and kìíní kan ìjọ tí wọ́n jáde tí wọ́n fi débi tí àwọn kẹfìrí ọgbà kọjá ìkànnù wọn ó ti gbọ́ pé àwọn mùsùlùmí ń bọ̀ bó ṣe tòkónú bó ṣe sálọ bó ṣe lọ pe àwọn kẹfìrí wá mọ́kà lómi ẹ̀ ṣe jáde nù wọ́n wá pọ̀ wọ́n ju ìlọ́po mẹ́ta àwọn mùsùlùmí lọ tí wọ́n jáde ìgbà táwọn nǹkan kọ́kọ́ ń bọ̀ wọ́n kọ́kọ́ jọra àwọn lójú náà wípé mélòó gbogbo wọn lọ́nà fi ni wà látàkó ní kalẹ̀ ní àkọ́rọ̀ jù méjì yá rẹ̀ a bákan ọ̀rọ̀ wárí àná wọ́yà sọ dúnà à ń sẹ̀bílì ẹ má jẹ́ ń túbẹ̀ wọn tí bá ní túbẹ̀ yóò tó gùn síyẹ́ni tí mo fẹ́ lò ní ìgbà táwọn mùsùlùmí tí wọ́n wá rí i pé ọ̀rọ̀ mà ti fẹ́ já sógun àwọn kí ni ìmọ̀ ti yá dé ẹ dákun kọ́ bá ṣe ẹnì kọ̀ọ̀kan wá kíláàsì káwàlùkọ́ pàdà alẹ́ àwọn mùsùlùmí wà ọ̀gbẹ́ ti gbà ìsìn ọlọ́run ọlọ́run ni ó gbé aga. á fèsì wọn náà ní àníta alẹ́ torí la fẹ́ gbà àníta alẹ́ mi tí mo fẹ́ lò ní ọlọ́ni ìdí àkóólò lìmọ̀náfíkóná wọlẹ̀bí náà fi ẹ̀kọ́ ti náà ti wọ́n ní gọ́rọ̀ ha ùláhì díìnù gọ́rọ̀ ha ùláhì díìnù ẹ̀sìn táwọn eléyìí gbà wọ́n ti gba wèrè mẹ́sìn àwọn tírí ọ̀ndẹ̀ ẹ̀dín fẹ́ lọ fíìsì more than one thousand èèyàn wọ́n làwọn bá wọn jagun tí wọ́n bá dá wọn mọ́ wọn wọ́n kàn dànù ẹ̀sìn àwọn eléyìí gbogbo ẹni tí máa sọ pé èèyàn gba wèrè mẹ́sìn nífàkù ní mẹ́lára rẹ̀ ẹ sọ fún pé òun náà gba nífàkù mẹ́sìn àìsàn kan wọ́n ní gọ́rọ̀ ha wùlá ìdí inú àwọn ilé ìyẹ̀sìn wọn yí mọ̀ títà wọn jẹ ẹ̀mọ́tẹ̀lẹ́ o ẹ̀sùn jẹ́ gbà yìí wọ́n ti gbẹ́sẹ̀ lé orí o àti ká gbé ẹ̀sẹ̀ lé orí dàbí ní ìṣẹ̀sìn kákan fi mà gbé lórí ta kákan fi ìmà gbé sórí kọ́mọ̀ tó sáré màkàn látọ̀ ti gbẹ́sẹ̀ sórí wọ́n lẹ́sàn àwọn ilé ìdí ọlọ́run ọba ọba tó la rẹ̀ ga ọba abiyì ni alágbára ni wàláhì báwọn mùsùlùmí yẹn ṣe kéré tó wọ́n borí àwọn kẹfẹ́ bí wọ́n ṣe kéré tó ọlọ́run fi agbára rẹ̀ hàn ẹ wàá mọ̀ pápá bá ní tó wà mẹ́ pápá bá ní tó wà mẹ́ tí gbogbo ẹni tó dúró lọ́jọ́ náà tí ò lọ ànábì sallallahu alaihi wa sallam kí bígbà tó lọ ń wò wọn báyìí tó ní lẹ́yìn tó kùtọ ẹ lò láyé ẹ máa ṣe tó bá wù í mo dìbò rí jẹ kẹ ẹ kúlẹ̀ fi níwájú ẹ bá ti kúlẹ̀ fi níwájú jẹun náà níbi jẹ́ pé tí wọ́n bá ń sọ pé àwọn wo ló ní ọlá jù nínú Islam ẹ ká wọn tí wọ́n jagun bá diri wọn gbogbo ẹni tó jagun bá diri ẹnìkan ṣe nkẹkẹ láyé àníbà Muhammad sallallahu alayhi wa sallam tó ní agbára ànábì sallallahu alayhi wa sallam wọ́n fẹ́ ṣe gbèsè kan nípa ogun kan pẹ̀lú àwọn ará maka ìkànnù sàbí ló bá ṣe kọ́ lẹ́tà ló bá tó àṣírí ànábì fáwọn kékeré ẹ̀rọ mi lẹ́tà náà kò tí ì dé mẹ́ta tọ́lọ́ tẹ ẹ lọ ka bẹ̀rẹ̀ ẹ lọ ka bẹ̀rẹ̀ sọlọtù fàhálà tẹ bá ti lọ ka ẹ rí tán tí wọn sọ yẹn bẹ. nyaba lọ́lọ́run bá sọ fún mi ànábì Muhammad sọ̀rọ̀ àṣọ lànà ìbáni ọ̀yá Ali máa lọ bí báyìí tó bá débi báyìí báyìí báyìí ọwọ́ bóbìnrin kan bẹ̀ ìwé kan bẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́gbà mí wa. láyé bá dé alọ́ bá dọ́dọ̀ obìnrin obìnrin sí ìwé kan bẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní òṣèré kankan lọ́wọ́ ànábì ò lè parọ́. àrẹ́bì lọ́rọ̀ mi pé ìwé ń bẹ lọ́wọ́ rẹ̀ kan parọ́ ìwé wà lọ́wọ́ ẹ̀ ó ní àní òsínwé kẹsàn lọ́wọ́ àrẹ́bì ọkà padà yọ ni ó ní inú kó fi wélé àbíké sórí ẹ̀ kalẹ̀ nípa àwọn obìnrin wa bẹ́ẹ̀ ṣe jìbìtì ọmọ báwọn ṣe máa jìbìtì ibi irun lọ́lọ́ ìwé sí ó ti mọ̀ pé bó ṣe olè kọ́ ara mi tó tàbí kẹ́lẹ́ ẹ fẹ́ sáṣà ara mi ẹ olóko òye ń tú àṣírí ànábì sọlá gbàtí wọn mú yẹn sọ́dọ̀ ànábì wọn pè ó náà dé ah lọ́dọ̀ ànábì mi mo ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n yìí ṣé nítorí kí mo fẹ́ fi ìsìláàmù lẹ̀ o àbí nítorí kí mo fẹ́ ṣàwọn gàbàgebè nítòsí rẹ̀ ní wíkẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ kó mọ́kà yìí lẹ lọ́dọ̀ ẹni fámìlì tí ó protect yín tá a bá dé mọ́kà tá a bá dé mọ́kà tá a láfẹ́ jà tí yà bá yí wọ́ inú ẹni tí yọ̀ ọ́ jẹ lèmi wà ẹ̀rú wa ń bà mí ló fà ṣẹ̀rọ̀ ọ̀tọ̀ ó bí àwọn sàbẹ̀ ní bísàbẹ̀ kan ṣe dìde ó ní ànábì jẹ́ ń sọ orí kíní ìkalẹ̀ kí ni ìsọkúsọ ti ń sọ ọ ànábì yẹn ò lè sọ orí ẹ̀ kalẹ̀ ọ mà kó jagun bájírì ni ogun bájírì tó ti jà wájú gbogbo abúlé tó ṣe yóò tó ọlọ́run ti fi pa ogun rẹ̀ torí pé àwọn àti jagun bájírì ogun táwọn mọ̀nàbì kì í sá fún ẹ̀kọ́ ẹ̀sìn tó ń sá fún ní ọmọ làwájú àlùkìyàmọ̀ ìlú ọmọ ní ibi kọ́ wọ́láyé ẹnu ìgbọ́n tá a sọ yìí ẹ má bínú àti ìṣẹlẹ́tọ̀ yìí wà á ṣẹ̀ṣẹ̀ ń fara rẹ̀ ni àwọn àmì ìròyìn ọmọ bá ń tẹ̀síwájú ọmọ bá ń ṣe yòókù ẹnu tá a sọ ọlọ́nkọ́ fáwọn kó fi àǹfààní tọ́pọ̀ sí fẹ́yìn tọ́sọ àtẹ̀yìntẹ́ gbọ́ hádà wa sallallahu ala Muhammadu wa alihi wa sallam salamu Thank you. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bí ẹgbà kó sí وعليكم السلام ورحمة